الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين يقول المصنف حفظه الله تعالى الفوائد الفاني ليلى وأنفاني تعلم الصماري إنه أنت أتكاسي واجب وليورو الجهاد في سبيل الله الأولى على قوة قوة إيمان الصحابة رضي الله عنه هو انتاكا ننو في تسيع وصحابة النبي صلى الله عليه وسلم ضرب ديكي أياه ẹ wá rìn sí ọlọ́run lọ́wọ́ kí ni attitude wọn àkàbí àdìsí mẹ́ta ó sì pọ̀ jù báwọn lọ àlùfáà ní ìdí òru dídé yẹn ó rí mú nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí mẹ́tẹ̀ẹ̀ta tó ní oníkúwàtò ìmáàní sọ̀hábà ìmáàní tó rinlẹ̀ bí òkè onímáàní àwọn sọ̀hábà kì í ṣe ìmáàní tó léfò bíi pépà ti ń bẹ lórí omi o atẹ́gùn lè fi ntọ́jé kí n tó lè máa mú yàn ṣerú tí wọ́n láwọn sọ̀hábà ń ṣe yìí tọ́bi Allahu ta'ala anhum ọmọṣàbà yọ́nú sí wọn. òun ni kí ìmánì yàn kórin lẹ̀ kórí bí múlẹ̀ bí òkè. kọ́mọ̀ ìpè ìmánì látẹ̀gùn bá fẹ̀ sí yìí lónìí wọ́n bá tún gbé mi ìdè lọ́la yóò tún fẹ̀ sọ́hùn irú imáni òun lọ́pọ̀lọpọ̀ ń gbé kí láyé lónìí o mo ti wà ń bì kan tí ẹnìkan torí pé àwọn youth corpers àwọn ọmọ NYSC tí wọ́n wá láti ilẹ̀ haúsá ọ̀nà pé àgbà pé majority ilẹ̀ haúsá mùsùlùmí ni wọ́n bẹ́ẹ̀ náà ló ti rí àwọn ọmọ wọ̀nyí wọ́n wá yẹn ni wọ́n fáwọn ní oní NYC kàmpù kan ní mo bó kọ bòlú láti orí yẹn ni wọ́n fáwọn lóúnjẹ tó dáadáa ní àbí kẹsàn-án gẹ́gẹ́ bí ọ̀dọ́ ọba yarí àwọn ẹni tí ó gbé abọ́ ẹni tí ó ṣe kínní ọlọ́ọ̀ni wà ń bẹ̀ ń jọ o rárá tí obìnrin kan dáhùn náà àwọn tí wọ́n ń pẹ́ àwọn mùsùlùmí nìyí ìgbà àwọn dẹ̀ yẹn bàrà tì yẹn káàkiri wọ́n fẹ́ lè kó inú ìsìlámù kan torí ìjọ ah, ah, ẹgbẹ́ ìsìlámù tọkàn léfò lè mú torí pé ọmọ kan ń jà tó ń jẹ ọwọ́ àjọ àlìjẹ́ ńlá kàlìkìyàmọ̀ rẹ̀ nù kò sí ní tó lè máa mú ohun mo fẹ́ fàyọ ń bẹ̀ jàmá ẹ̀yin náà láwọn ẹ̀sáǹpù sì ní ìmánì ò jókòó lára ẹlòmíì òun ni ọgbó ẹnìkan fi wá mú irọ́ kan wá àbí ní òwì nǹkan kan ẹ wá máa dorí kodò bí àjẹwà mọ̀ náà kí lọ́ọ́ mà èèyàn gbọ́dọ̀ máa ṣe ẹ̀sìn tí ọ̀dà lójú o dákun bí nǹkan kan bá ń bẹ tí ń wúyẹ́ lọ́kàn rẹ nípa ìsìláàmù lọ wádìí ẹ̀ dáadáa wá àfáà tí ó ṣàlàyé rẹ̀ fún ọ má lọ báyìí yóò tún dàrú o torí àwọn olóko àfáà míì náà ń dẹ́sìn irú fáwọn èèyàn ni àmọ́ kò ní tángbà òsùn ká má rí níta fi pa ọmọlá olúwa ò ní ṣe bẹ́ẹ̀ káwùjọ ọmọ làwọn wọ́n lè má pọ̀ ta ẹgbọ́rọ̀ ọlọ́run tààrà bó ti rí gan àwọn òwì fún yín olúwa ò ní káwọn kó lẹ̀ láwùjọ ẹ̀yin náà máa ma àwọn tẹ́ máa bí ń pa ìjọba ròyìn lójú ń pẹ̀ ẹ̀sìn. èèyàn ṣe ẹ̀sìn kí ọ̀dà lójú o a sì máa wí gbogbo ìgbà àbẹ́bá tẹ̀ ń gbé nǹkan kan lójú kò sí inú ìsìláàmù kọ nínú àwọn ẹ̀sìn míì ni àmọ́ bí ọba ogbe o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí lọ iléèwé tí wọ́n di nǹkan kí nǹkan bọ̀ láti iléèwé ẹ̀já tí wọ́n ti jáde o. ìmánì yẹn náà ò ẹ́ kò rinlẹ̀ tẹ́lẹ̀ náà tó rinlẹ̀ lára bàbá àtìyá rẹ̀ àti wàá sọ tiẹ̀ kò sí ní táwọn sọ̀hábì ànábì fi rí báwọn tí wọ́n ṣéèkì wọn tí wọ́n ò ṣéèkì gbogbo ní èèyàn fi dẹ́rù bà yàn ni wọ́n dẹ́rù bà wọ́n ẹ̀rù ọ̀bà wọn kò sí ní tí ń jẹ́ báwọn gbogbo ní tí wọ́n ṣe dá wọn lójú ní tí wọ́n ṣe wọ́n pé ọ̀nà àlìjẹ́ náà ni ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí kò dájú o. ìmánì tí yọ láàyàn òní ìmánì tó fẹsẹ̀ rinlẹ̀ torí torí dídòkó lórí nítorí náà náǹfààní tá a rí èyàn ò lè máa ṣe báyìí báwọn sọ̀hábà ti ń ṣe àfi kò ṣe pé ọbì ọlọ́run àná àfi kò ṣe pé ìmánì yẹn ti kíni ọ̀fẹsẹ̀ rinlẹ̀ a Salman al-Farisi ọ̀kan nu wọn tó nù rọ́bì ọ̀lọ́ Yahudi kan ọ̀tọ̀ ọlọ́run kan irú bí wọ́n ti ń dààmú wọn náà lónìí àwọn ń ṣẹ̀ṣẹ̀ lẹ́lòmíì ń gbọ́rọ̀ wọn ń wò pé ṣé Islam yìí tí wọ́n ṣe ààbò ní ìṣe mọ́ ní ìṣe mọ́ báyìí ẹni tí jẹ́ ti ta tó tún máa poná mọ́ jẹ́ ẹ̀. Salman al-Farisi Yahudi kan bá ba ọwọ́ afẹ́ dìgbà téèyàn fẹ́ fi hàn sí yẹyẹ ni wọ́n rí gbogbo ẹ̀ ah ìwọ Salman ah inna nabiyyakum yu'allimukum kulla shay ah, ọlọ́ọ̀gá yín o ànábì ní bá rí o ọ̀tọ̀ ọlọ́run <laughs> ah, ọ̀gá yín o ah, wọ́n ní gbogbo nǹkan ní máa kọ́ yín ní sọ̀ọ́jì kí ni ìyẹ̀yẹ̀ ìyẹn ni ti máa mọ gbogbo nǹkan àmẹ́ni tẹ́ ń bá sọ lẹ́ni tí mọ́ẹ́nì rẹ̀ rí ẹsẹ̀ múlẹ̀ ó jòkó dáadáa ni ó fẹ̀yìntì gbẹ̀yìn ní mọ́ẹ́nì àwọn Salman ẹgbẹ́ tí lè ti fi Salman wí Salman ní ajal bẹ́ẹ̀ ni àkọ́dá alámànà hatta al-qira'a Yahudi bá ti mà kọ́dọ̀ ọkọ̀ wa níbẹ̀ yẹn ti wọ̀ ilé ọkọ̀ wa kí bàbá ẹ̀hún tí wọ́n á ẹ̀dùkéjì ẹ̀ pé kọ́dọ̀ ọkọ abóyòdì gbọ́yìn o ǹjẹ́ ọkọ wa dé ni pé bàbá wọ tọ́ílẹ̀tì ẹ̀sìn òsì ní kakọ́ gbé wọlé bàbá fẹ́ jáde ẹ̀sìn ọ̀tún ní kakọ́ gbé jáde bàbá fẹ́ mara lẹ́yìn tá a bá wọ tọ́ílẹ̀tì bàbá romi oní àfòkúta iye òkúta ni wọ́n ń kà lọ́rẹ́ ẹ̀wọ̀n fẹ́ni tí ń ti ń ṣe dá lójú èsì wọ́n ti ní ọ́fíìsì rẹ táwọn kan wọ́n máa sọ̀rọ̀ ìsìláàmù lójú rẹ̀ láì dáa wọ́n máa parọ́ mẹ́sìn ọlọ́run ọ̀nà máa gbin àwọn afáwa yẹn wàhálà ń pọ̀ afáwa yẹn ìmánì rẹ̀ ní ìjókòó ìmánì àwọn sọ̀hábà jókòó òní wọ́n fi ń wùwà bá a ti ń gbọ́ pé wọ́n wùwà yìí kó wùwà tó ìmánì sọ̀hábà ọlọ́mọṣàgbé ìmánì jọ àná ọ̀rẹ́ fẹ́ múlẹ̀ o kórìí di jókòó àtẹ́gùn ọmọ máa fẹ́ kí o padà bí imáni ẹni tí ó torí bá àwọn àwọn kan jà sóúnjẹ ní káàmpù NYSC àwọn méjèèké wàláì mo fi jẹ ara mi gbọ́ sójú mi ni òun fẹ́ kó lóun ti fẹ́ òun fẹ́ kó ní Islam rà sísòrí kíni àjẹgbé ìmọ̀ Islam náà jókòó lára tẹ́lẹ̀ yìí. وحبهم للشهادة في سبيل الله ara ń táwọn sọ̀hábà ní òun ni pé àwọn èèyàn sá fún afẹ́fẹ́ mi wá lẹ̀ nítorí tọ́lọ́mù bá níbi o kọ́dà nínú tí wọ́n fẹ́ràn yìí o wọ́n fẹ́ràn káwọn òkúkú ṣàhídì àwọn sọ̀hájà nẹ́gbọ̀n tó ní wọ́n máa ń tọ́lọ̀ ń tọ́jú á ẹbẹ́ rántí ń ta kà pé ànẹ́bí sọ̀lọ̀ àṣọlọ̀ ní tí ó wù ṣàhídì ní ká ẹ̀ẹ̀kan péré ni wọ́n pa àwọn sójú ọ̀nà tọ́lọ́run ní tòun tó báyìí nínú ìgbádùn àtìkẹ́ àtọ́lá ọlọ́njọ́ wọn padà sáyé kí wọ́n pa òun lẹ́mẹ̀wàá ọba àjòlọ́pọ̀ mẹ́wàá báwọn ti rí nu ọlọ́mọta sàlékún yọnu rẹ̀ fún ọ. asaniya ẹlẹ́ẹ̀kejì ṣáájà àtúwọ́n rọ́bì ọlọ́ọ̀bù àìsàn tá a tún kọ́lẹ́kọ̀ọ́ náà àwọn tá a kà yìí ni pé àwọn sọ ayé àlẹ́bí sojú akin ò akin wọn náà lákin èèyàn máa láyà tìǹtì ń bá ń ṣe tó bá rí i pé nǹkan dáadáa ni má yóò do o wọ́n jẹ́ wọ́n mọ̀ pé ẹ bá ti dẹ́rù bá wọn níṣẹ́ wọ́n sá ni. àrà ń táwọn sọ̀hábà tọ́lọ̀ ń fi ní wọn ó rí ẹ̀sìn fi lọ́lẹ̀ tẹ̀sìn fi jókòó táwa fi ń gbádùn ẹ̀ lónìí wọ́n yé sójó ni o ṣàjá akínníwọ̀n o wọ́n sọ̀rọ̀ àtúmọ̀ bá dára sí him lè ìròyìn kan tó nù àwọn èyí sì retí pé ta ni ó kọ ṣáájú wọn máa kí wọn máa struggle pé mi ní kọ sí ni wọn bá dọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ rẹ̀ sí Ọlọ́run lọ́wọ́ àwọn máa wúra wa ní gbódé yẹn mélòó tó débẹ̀ <laughs> ọmọ lọ wò táwọn bàbá kìnínní náà ti wá èyí ṣe tí wọn jẹ bàbá kìnínní tí ọkọ lọ káwọn èèyàn máa wọ gbáà làmọ ìdílé rẹ àwọn sọhábà máa sáré pé mi ní kọ sí i Kanabi bá pè wọn pé nǹkan bá yá ọlọlọ ọsọlọ oríṣiríṣi ọ̀nà ló ń kálukó ti máa tún jáde àyìn náà ti dé àyìn náà ti dé wọn wọn léra wọn débẹ̀ pé mi ní kò débẹ̀ èyí pé ńgbà tí ẹlòmíì bá wá rí i pé á yọ wá bí ìtìjú bóun náà bá dá sí kìíní ìgbà wọn lẹlòmíì tó rẹ̀ jọ lọ́wọ́ kò ní iníṣẹ́tìfù pé mi ní kọ̀tí àfi ńgbà tó bá fẹ́ di àti wá gbọ́ <laughs> àwa bàbá àdínní wọn wá pa àwọn òrí wa mẹyàn bá torí yíyan jáde kò ní ládàmọ o ẹlẹ́kùn ẹ̀jẹ̀ àfikínní ìkọ́ra wa ká fi kọ́ àwọn ọmọ wa a gbọ́dọ̀ ní akin a sì gbọ́dọ̀ máa ní initiative wa láti ṣe nǹkan dáa ìdìpé ńgbà tí ọba wa di pé wọn wà wa ń bẹ wọn wà bí ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣe mọ kò sì dá o àìmí ni wọn máa pariwo ni orí ni wọn máa náà bá pariwo rẹ lórí ọ̀nà tọ́lọ̀ kí ni wọ́n tó pariwo rẹ sí. ọ̀pọ̀lọpọ̀ tí àwọn ará jọ̀hún ní kọ́dà nílẹ̀ Yorùbá ní Nàìjíríà táwa iná àwa náà máa gbúrò rẹ̀ kò sí ní tí wọ́n ní ju pé bọ́rọ̀ bá délẹ̀ ìwẹ̀yìn òun làwọn ọ̀tá ìsìláàmù náà fi máa bẹ̀rù wọn tó fi lọ́kùlọ̀ nà wá kọjọ bí wọn ti fi ń lọ àwa lódì bí wọn ti fi ń lọ àwa lódì ẹ wò yí tí à ń wò lórí kílípù kan láìpẹ́ yìí nísìn níbi àyà kó àwọn kan dé ilé ẹjọ́ tí wọ́n lọ́gà jù nàìjíríà náà ní supreme court àbí ọlẹ́nìkan ò gbọ́dọ̀ pọ́ mọ̀ kán má lo ìdáàbò wá ilé ìwé má àtúwárẹ́ àwọn kan tó láyà ń lọ rìn yàn lọ́sẹ̀ tó lọ yìí wọ́n ti géètì mọ́ máa ń torí wó lo ìyàwó bá a ti dà ni wọ́n fi ń bá wa lò bá a ti dà ni wọ́n fi kí ni wọ́n fi ń bá wa lò wọn tó bẹ́ẹ̀ lánàá àwa ni ẹjẹ́ àtàparadà torí dẹ́ẹ̀bì mọ̀ náà ni pé ọmọ kan kí mùsùlùmí ń léwé náà èyí tó yẹ pé ọmọ kan wọ́n tilẹ̀kùn mọ́ gbogbo ẹ̀yin òbí yòókù jẹ lọmọ ń bẹ jẹ ń tẹyin ọmọ ẹni pé máa máa máa lọ fà wàhálà ọ máa máa máa yọ ìwé mọrọ o ìwé mọrọ o. ìdáwò fi gbà wọn sọ hábà mi. àbúrò àìpọ́ ọmọ mẹ́wàá ọmọ ọgọ́rùn-ún ni wọ́n tilẹ̀kùn mọ́ ìjọba náà tètè mọ́ ìjọba ò ní dáṣe ìjẹ́ ìwé ọmọ kan ìjọba máa wo bolè yẹn pọ̀ sí ni kò sí mùbádára kò sí pé mi ní ni, mi ní mi ní mi ní kọ́ débẹ̀ wọn ni gbogbo ń tàn rí yìí o ọwọ́ insulting ọwọ́ illegal gbogbo ń tàn lè fi qualify rẹ̀ ẹ tì wọ́n débi pé wọ́n lọ high court wọ́n wí ni wọ́n lọ appeal court wọ́n wí ní wọ́n lọ supreme court wọ́n wí ní nílọrin lẹ́kọ̀ọ́ lọ́sùn èyí ò náà tó ẹnìkan tó wá ń láyà pé ẹtìlẹ̀kùn mọ́mọ́ òun kọ́ lọ yọ ìjà àbùkù lórí ẹ̀ ábà àwa la dà bẹ́ẹ̀ o àwa la dà bẹ́ẹ̀ o ọlọ́mọta sàmánà wa o àmọ́ o àwọn sọ̀hábì àdábì ò rí báwọn o àwọn ò rí o. فمتى ونور ونوركم هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه وإياكم